والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد قال المصنف حفظه الله وأهل السنة والجماعة يعتقدون بأن لكل مخلوق أجلا وأنه لن تموت نفس إلا بإذن الله كتابا مؤجلا فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وإن مات أو قتل فإنما يموت لانتهاء أجله المسمى له قال الله تعالى وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا وأهل السنة يعتقدون بأن وعد الله جل وعلا للمؤمنين المتقين بالجنة حق ووعيده بتعذيب العصاة الموحدين والمذنبين في النار حق ووعيده بتعذيب الكفار والمنافقين وخلودهم في النار حق لا يخلف الله جل وعلا وعده قال الله تبارك وتعالى والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا ولكن الله سبحانه وتعالى وعد بالعفو عن عصاة الموحدين بفضله وكرمه ورحمته وبشفاعة الشافعين وألا يخلد أحد منهم في نار جهنم ونفاه عن غيرهم قال الله تبارك وتعالى إن الله لا يغفر, لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ọgbẹ́fún olúwa wa o fẹ́lẹ̀ tọrọ alékún kíláàtì gẹ̀fún anábi muhammad sallallahu alayhi wa alihi wa sallam olúwa wa ọlọ́wọ́ bá aláàtà dúpẹ́ fún òun náà ni ọba tí ọpẹ́ tọ́sítò sí yẹ òun ló dá ẹ̀mí padà fún wa ó dá padà sí wa lára lẹ́yìn tó gbàá ọlọ́wọ́ bá aláàánà lábẹ́ dídápadà ẹ̀mí náà kọ́lọ́májò jẹ́ sábàbí aburú fẹ́ni kọ̀ọ̀kan àdánwò ní orí ní ọlọ́ndàbùjú ojú orí fáàdílẹ̀ àdánwò bẹ ọlọ́njá pàṣẹ rẹ o iná wọlé yóò dá àlẹ́ الحمد لله الذي رد علينا أرواحنا وعافانا في أجسادنا وأذن لنا بذكر بدابات راودي òun náà ni ọ̀rọ̀ nípa ìjóòtọ́ àdéhùn ọlọ́run àdéhùn dáadáa ìjíjà jẹ́nà àtàdéhùn ọlọ́run àdéhùn ìfìyà jẹ ẹni tí ọba ya ẹlẹ́kọ̀ yóò bá gbọ́ ṣùgbọ́n látara àdéhùn yìí àwọn ẹni tuntun ń ta jáde ń bẹ̀ léèdú gbọ́dọ̀ nígbàgbọ́ Allah nípa rẹ̀ bẹ́ẹ̀ ìgbàgbọ́ wa nípa òótọ́ lálùjẹ́nà òótọ́ sí níná òótọ́ ní òkè ọ̀sìrọ̀ òótọ́ ní omi ẹ̀lkẹ́ọ̀sà òótọ́ sí ní haud èyí tá mú ń bẹ̀ òótọ́ ní elmizan òótọ́ ní alhisab a ń bẹnu àwọn èèyàn kọ́lọ́ ń ṣe rọrùn fún wa tí wọ́n gba síra wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn kan ti bẹnu wọn lọ́dà kókó sànú wa tí wọ́n gba síra wọn láti ọwọ́ wọn ti bọ̀wọ́ nú wọn wẹ̀yìn ní owó òsì náà ní ìgbà fún láti gbà náà ní ẹ̀bá tí ń gba síra rẹ̀ lọ́nà pé wàrọ́ àzọ́hìrìhì ẹ̀mọ́gbọ́ wa láti dé bá mi lọ́mọ́ṣàlá kó níbi ìyá náà àti ìdójútì ìtàlkìyàmà tẹ̀rẹ́lẹ̀ ní tóbi lágbára jù tó bá tàlkìyàmà alùsùnà aljama'a nípa pé alkìyàmà ń bẹ̀ yìí àwọn aláwọ̀ àdìsọ́ kankan nínú ẹni pé annali kulli makhlukin ajala gbogbo ala nígbà tọ́lọ́wọ́n bá aláàkọ fún wa kò sẹ́ni tí ò nígbà tọ́lọ́wọ́n bá aláà fún àsìkò yẹn jẹ́ ọ̀bá sì pé èèyàn ní kú kò sọ́jọ́ kò sí pé ó kú lọ́jọ́ àìtó àgbàlagbà bá kú wọn á ní èèyàn kú ni ọjọ́ wọn kékeré ló kú wọn á ní ọ̀fọ́ sẹ̀ wọ́n torí pé ẹni tí ó yẹ kó tí ì ló kú ni ìdíjọ́ ọ̀bá mu ni ọlọ́run ti kára pẹ́lú mi ò ní délé ayé tí èkú bẹ́ẹ̀ ni o kò sí ń bá a léṣe ọlọ́run ti kára pẹ́lú mi inú ìyá rẹ̀ ni ó kú sí. Si ẹlòmíì bọ́mọ ti ń bi torí pé gbogbo nǹkan tọ́lọ̀ ń ṣe yẹn kò lè yí àwọn àgbà tí ìtọ́lọ̀ ọba aláàbá fẹ́ tó bá wá hàn ní 2008 tí wọ́n mú Mustapha wá bí ìgbékọ̀ wá dúró ti wà tá ń mọ̀ pé kò lè bá fọ́mọ pọ́fẹ́sọ Aláròní àwọn ẹlẹ́mẹ́ ogun wọn bàbá rẹ̀ kìí ṣe pé wọ́n ní tí wọ́n fún jẹ́ fi sí máa lọ sọ́dọ̀ àfa àkóso náà gbíbẹ̀ ń da sọ́nà wa lórí jókòó tí mo rò ó gbà ọlọ́mọ̀sánú àti wa rẹ̀ kó lè di pé wọ́n gba ẹ̀wọ̀ láti 2008 wọ 2025 ọlọ́run tó wá máa dáadáa tí ó tún ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ kí dáadáa ṣẹlẹ̀ sí wọn kò lè yé ọ nígbà nǹkan tọ́lọ́run bá ti kọ ó lọ tó kalẹ̀ dìgbà tọ́lọ́run bá fẹ́ ni kò dẹ̀ yé wọ kọ́dà àṣà 2021 22 23 kò sẹ́ tó mọ tí ó ṣẹlẹ̀ àti pé bí ẹ̀ bá ti ń rìn yẹn máa bọ́lọ̀ kọ́ ni ó lè kó bẹ́ẹ̀ ìgbà tọ́lọ̀ ti kọ bí níkàlùkù yẹn ìgbà yẹn yóò kú ìgbà ń bá lò láyé wàláì tàláì kò lè lò ṣẹ́jú kàdí ó lè ẹ wá gbọ́ pé àwọn àyá kan wà tán máa ń ni torí pé àwọn àyá náà fúnra wọn náà àrídún wà àrídọ́ tí ń lè mọ́t àánà ṣetán láti kú báyìí wa ẹni tó ẹkú tó bá kú kọ̀ lágbára má tó náà là á máa bẹ̀rù ni lẹ́ntàmú tanáfsùn ní ilá bí ibi ilá kìtàbà mu àjẹlẹ̀ àsìkòtọ́lọ̀ ń bá ní yóò kú bí àjẹlẹ̀ ìgbà yẹn náà ni yóò kú ọ àbáwa ní pé tí àsìkò yẹn bá wá dé kò lè lé ìṣẹ́jú kan kò sì lè lé kò lè dé ìṣẹ́jú kan ìdọ́lọ́run bá léyìn ó kú sí kò ní máa tí ó gbóòdé bẹ́ẹ̀ ìdọ́lọ́run ni ó kú sí àtàìdá ni ó kú sí wọ́n ní ní ayé Musa alayhi salam nígbà tí ikú dé ó gbọ́dọ̀ ànábì Musa ọkùnrin kan sì wà tó ẹ pé wọ́n ti kádàrá pé ikú yọ pa sílẹ̀ India ikú wá dé ó ṣà wo gbà ọkùnrin yìí rèé ebi ń jà ẹ́ ní ipa sí bó ṣe ń wò ó wọ́n ọlọ́run jẹ́ kí wọ́n rí gẹ́gẹ́ bí èèyàn musa wa sọ òun náà wá rí ẹni tí wò tó ṣàn ah! musa sọ pé ó wá bí pé ó wá sọ fún musa pé kí ló ṣe lè wò yóò bá òun musa nígbà ikú ló wù òun ikú kẹ owó fẹ́ kùn sí o dákun sọ fún kó gbóhùn lọ sí tóbi bóun lòun ṣe kú omi báyìí tó ṣe pé ibi tí ò ní ti mú un àwọn ni musa bá bẹ lọ́n pé kó gbé lọ sí tó jìnà nígbà tí wọ́n gbé lọ ń gbé lọ sílùú India ibi tán ni wọ́n kú sí mọ́tò tó ń sọ yóò ń tán ní kú tí ó tún tọ ọlọ́run bá aláàtí mọ ibi tí ó kú sí àjẹkù máa lọ síbẹ̀ jẹ́jẹ́ bó ṣe kú òun bẹ̀ tó ń lọ báyìí nínú ọkùnrin ti dùgbò yáwé fún gbòòrò lọ sí tó jìnà ní àsìkò tọ́lọ̀ ní òkú ní ìgbà ní òkú nígbà náà ní kú ń gbé débẹ̀ báyìí àmì gíní gbé débẹ̀ adágún gbé débẹ̀ ikú bá ní subhanallah àsìkò náà ti tó jàmáà mùsùlùmí lẹ́yìn àbá jókòó sínú ilé tó lòun sá fúkú ọlọ́run bá ní wọ́n yìnbọn fún un ni kò ní ògbà tí ọjà dẹnu ní bẹ́ẹ̀ ni kó lọ́kọ́ tó ń fi bùyó ti kún làbábà zẹ̀lẹ̀dínà kò ti bà àrẹ rìn kọ́tùlù ilé àmọ̀tọ̀ jẹ́ ìwọ gẹ́gẹ́ lọ́ọ́ fara ẹwà rẹ wá kò padà mọ́

lára bí ti gbé òun ni nígbà tí ikú bá dé ẹ̀rẹ̀gbọ́n so ikú mọ́lẹ̀ ikú èwo àníwò gé ẹsẹ̀ rẹ kú ni lọ́wọ́ lọ bá ọ̀ka wọn ti wọ ẹsẹ̀ rẹ kò sí yọ ẹgé ẹsẹ̀ rẹ o tàbí wọn tó gé ẹsẹ̀ rẹ ní òtò kú ńdọ́lọ̀ ti kọ kalẹ̀ ni ẹjọ́ mo wá bá yín ẹ bá ń ṣe ògùn ẹ̀mí gígùn kì í ṣe níbi ti ti dọ́lọ̀ kọ kalẹ̀ kò sẹ́ni tí òfin kẹ́mi rẹ̀ gùn bá ti wáyé ṣùgbọ́n a máa náà ní ọlọ́ọ̀lọ́mọgbà tó dáa jù fún wa ọlọ́run nígbà tí ikú bá dá fún àní ọjá kú ọlọ́run bá Allah èyàn gbọ́dọ̀ sàmí rẹ o gbà tó bá dá fún wa ọ̀nà ẹni pé gbà tí yàn bá dọ́dọ̀ rẹ tó yọnu sí yàn kí ẹ bá wò pé ẹni bá dẹ́gbọ̀ bá ìbò tó fẹ́ tú báyìí ọ lọ pa o àwọn sọ pé ó di gbà yẹn ẹni tó rẹ̀ kámi màrídí lámì àmútù ọ̀kámi ayyin sahihul badani ọ̀ sahihul badani máa tàbí gbẹ́yìn márùn-ún nílùmílẹ̀ tó gbé ara rẹ̀ kàńpé báyìí ó nà báyìí náà ní Allah bíjọ́ ti nà náà lójú àwọn yẹn tí ń ṣe wá sí lọ́wọ́ gbébi tó ti ń ṣe náà ní ọ̀rẹ́ náà orí kútúbà ó sì kú sí ẹ̀ gbogbo sí rẹ̀ ẹni tó rẹ̀ táwọn yẹn ní ogun lọ́la bóyá lọ́tọ́la wò ló sì ń gbélé ayé ọ̀ká mi àṣà داري كم من سفين عاش لي وكم من صحيح مات من غير علة وكم من سقيم عاش حين من الدهر وكم من سقيم عاش حين من الدهر gbàtọ́lọ̀ ń bá kádàrá lè yóò kú ọlọ́run bá aláà ó wí fún wa nínú Suratu Ali Imran ọlọ́run ní wa ma kana li nafsin an tamuta illa bi idhnillahi kitaban mu'ajjala bí ẹ bá tọrọ ọkú jù bẹ́ẹ̀ lọ dásìkò rẹ̀ ọba tó kò ní kú bẹ́ẹ̀ bá ti lè yẹn tó kú nínú tó sì bọ́ fi hàn lọ́kànbalẹ̀ bá ti mọ̀ pé ikú mi ò sí lọ́wọ́ yẹn anábìrì iná ruha kudus nafakha fi ruhi anáwó lẹ́yìn tamuta nafsun hatta yastakmila rizqahu wa ajala anábìrì sallallahu alaihi wa sallam ẹ̀mí mímá tí ń ṣe jibril ọlọ́run ti ní kó wá wí fún mi ó ní kó fẹ́ sí ni lọ́kàn gẹ́mínà sí máa wí fún yín tí pé kò sẹ́ni tí ó kú o àgbà tó bá tó jẹ tọ́lọ̀ ń bá ní yóò jẹ ilé ayé tán kò tí yẹ àìsìkí rẹ̀ tọ́lọ̀ ń kọ́ fún yẹn àgbà tó bá tó ní ẹ̀tán tó wá kú lẹ́sùkò rẹ̀ ò tó ẹ̀kọ́kọ́ yọkò mẹ́ ajẹ́lẹ̀ hù àti ìgbà rẹ̀ tó bá tó lò tán kò ní sí ẹni tó transfer seconds fún nínú nínú àsìkò ẹ̀gbẹ́tọ̀ èyí tí wọ́n wá nílò ẹ̀rí tẹ́mi ọmọ rẹ̀ gùn èyí tí ẹ kí bàbá wọn lò tí ò nílò pé lò wọ́n lò rárá àsìkò tiẹ̀ nílò yìí abítaba tó gbàgbọ́ báyìí òun ni yóò ṣe rẹ́sì ṣe o ẹ̀bá ní kẹ́lò rí ìjáde lágbo mẹ́ta yóò ní ẹ̀wọ̀ ìrẹ́kúkú ọjọ́ ẹ̀pẹ́ o kò sọ́jọ́ tí ò pé tásìkò ọlọ́run bá ti tó nítorí ẹ̀ tó bá ti kú èèyàn ó gbàgbọ́ ọlọ́run ló kádàrà pé ó kù gbà kí ẹ̀ máa yé wa alùsùnnà tó lè jẹ máa àtúnwá láwọn àgbàgbọ́ pé tó wà lẹ́yìn ikú ojúkú lọ́wọ́ nínú ẹ̀rẹ̀ eléyìí ọtún bá yẹn lẹ́rù ó sì tó dùn yẹn nú èyí tó ọba jẹ́ nínú méjèèjì ní ó rí wa pé wá ẹ̀dẹ̀ lọ àlìjẹ́nà tọ́lọ̀ ń ládẹ́hùn fún mùsùlùmí tọ́wọ́n tí wọ́n ń páyà rẹ̀ òótọ́ ni o àwọn gbàgbọ́ òótọ́ tí ọba gbàgbọ́ wàláhì bí ń kírun ọlọ́run ní fi wàlìjẹ́nà ẹyọ ọ̀kan nínú àwọn nǹkan aljanna òótọ́ ni fàáhẹ́ iná òótọ́ ni ó àgbàgbọ́ aljanna òótọ́ ni kò sẹ́ni tí ó jẹ́ lílmùtàkì lílmùmìnì àwọn tí wọ́n bá páyà ọlọ́run ni ó ọgbà ọlọ́run gbọ́ sẹ́ni tí ó wà aljanna ẹ̀bá إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون إمنا تنصالة لني ẹ̀yin yìí sùúrù tẹ́ ṣe ìyọ́yẹ mọ́ wọ jẹ́nà lẹ̀ ọlọ́dà kó ṣe rọrùn fún ọ ọláì sùúrù sùúrù ní ń by lot èèyàn máa ń ṣẹ̀sìn by determination ògbẹ́ntí sì ń ṣẹ̀sìn by lot ẹlòmí lè mọ gbalada ìjẹun gbẹ́sọ̀ mọ gbalada àwọn wọ́n ní bàbá wọn tó ní kálọ̀ lè kírun àwọn òní lára kankan ó ní mọ́sálà kan wà àwọn àbá nígbà ìjọ yẹ kí ọmọ obìnrin kó lo jalbab ọmọ kékeré torí kò sẹ́sẹ̀ lórí rẹ̀ àwọn àbá ní náà ó yẹ kó lò nínú àwọn ọ̀rọ̀ mo ti padà rí gbélé ló fẹsẹ̀ múlẹ̀ kí ló fà á wọ́n tí ò bá ló ń gbà yẹn ẹsẹ̀ òsí lórí díẹ̀ ṣùgbọ́n àbá rẹ̀ ló ní pírọ́blẹ́mù yẹn torí pé ẹ̀yin ni wọ́n gbẹ́sìn wọn lé lọ́wọ́ olóòjẹ́ pé tí ọba kírun ìwọ lọ́wọ́ fún lẹ́gbàá pé lọ́ọ́ lè kírun tó bá tọ́dún mélòó kan wọ́n gbé ẹ̀sìn wọn lé ẹ lọ́wọ́ ni. kí ló dájọ́ mọ̀ bẹ́ẹ̀ ó lẹ́nìkan lọ ṣe hajj ọ ìyá rẹ̀ wá gbé wá ná wọ́n ti gbé anábì àlè hàrà hajj ọmọ mi sọ̀rọ̀ pẹ̀lọ́kì ẹjù ìwọ ló ní ládá yẹn ó ga gbé wá ní yẹn fi tó bá ti ń fọ ọmọ ẹ lọ sí mọ́sálásí ọmọ ń lọ mọ́sálásí ń tòótọ́ ṣùgbọ́n ló ní ládá yẹn wá ó dà kejì tọmọ bá fọ́ ẹlòmí tó fọ́ gíláàsì rẹ̀ ìwọ náà sàn dọ̀mọ́nù onígbàgbà ah, ọmọ yìí ìbọmọ kékeré ni kò sí kankan lórí rẹ̀ sọ́rọ̀ tá ń sọ yé wa báyìí nìyí tó mọ bá ṣe ń jẹ́ ó fọ́ gíláàsì ọmọ kan wà ó sì mú katapọ́ọ̀tì bá ó sì tá sí bọ́tò mọ́tò wọn ni ọmọ kékeré ni kò sí kò sí kiri lórí ẹ̀ ìwọ lọ san ìwọ bàbá òun wọn ní kankan lé lórí irú bí táwọn bàbá ti máa ń bàbá mi wọ́n dára gbèsè mí ẹ̀ gbogbo ló ti wá rí kò kó lè ọmọ rẹ̀ lọ́dà sí lọ́rùn àwọn tí wèrè ń bá lọ ṣe nǹkan tó yẹ pé ẹ mójútó ẹ̀yin lẹ́ san èyí tó jẹ́ fámìlì ẹ̀ kò sí ètò kan mi kò sí ètò kan mi wọ́n mọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ o ṣe gbogbo yín lọ́kàn ọlọ́dàkùn má ṣe àwọn ọmọ wa àwọn ọ̀rẹ́ wa àwọn ọmọ ìyá wa àwa náà má ṣe wọn wèrè o àwọn tó wọn bẹ́ẹ̀ ọlọ́dàkùn bá tún wọn ṣe títà àgbà lọ́wọ́ ní pé àlìjẹ́ náà ó tọ́ ni bákan náà iná náà ó tọ́ ni ọlọ́ọ̀bá aláà gbé ọniwà ìdú ọlọ́ọ̀bá aláà ìjìyà tọ́lọ̀ ń gbé kalẹ̀ fáwọn tí wọ́n yapa ẹ̀ ẹ̀lọ́sọ̀ nínú ìmọ̀wàhìdì àwọn èèyàn mùsùlùmí mùsùlùmí dáadáa tí ń kírun ṣùgbọ́n náà tún ṣẹ lọ́hùn ó náà wọ́n náà àgbàgbọ́ bẹ́ẹ̀ lórí ọ̀sọ́ọ̀tún mùwàhìdì wẹ́lmùbìnibìn àwọn tí wọ́n ń ṣẹ́ mùsùlùmí sì ni wọ́n àwọn náà jẹ́yà nínú nọ́ọ̀sì náà ó ti jẹ́ torí kò sí àmì láìkè àmọ̀ sí iná lọ agbàgbọ́ tí wọ́n kẹ́ yàtọ̀ sí títí àwọn kèfèrí ìyàtọ̀ wọn òun ni pé eléyìí ọmọ gbébẹ̀ lọ eléyìí ọlọ́run padà yọ bí ẹsẹ̀ yẹn bá sì ti tó nǹkan méjì ní máa yọ ẹsẹ̀ yẹn kúrò lára àyàn àmójúkúrò ọlọ́run àtàforíjìn ọlọ́run ṣàforíjìn wá ẹ̀kejì ní iná pípé ọwọ́ wà jẹ́nà pẹ̀lẹ́ṣẹ̀ yọ́kò mẹ́ ò ní gbẹ́ṣẹ̀ wà jẹ́nà kò sí ẹni tí ó lẹ́ṣẹ̀ lára tó bá ti wà jẹ́nà ẹ̀ṣẹ̀ ti tán lára wọ́n máa ń yọ kúrò ó ní àánú ọlọ́run látara àforíjìn rẹ̀ ọlọ́run ṣàforíjìn wá ká tó kú àbí ẹ̀wẹ̀ kí iná gbàdé díẹ̀ èèyàn kọ́kọ́ jẹ́ ya ná ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá yí èèyàn kú mbẹ́ ẹ̀dàkùn ẹja máa ronú síra tó ṣá tó gbé o ọlọ́mọjà wọ náà o ọlọ́mọjà ṣiṣẹ́ náà o ọlọ́run kú níbi o gbogbo tí ọjà wọ náà ọlọ́mọjà ó fún wa jọlọba ti ń ṣe bẹ́ẹ̀ ẹlòmí ò kí ń mà àṣegbé tó ń tọrọ tọ́lọ́run fún ọ̀run bóyá ń jẹ́ rẹ ọ wà máa dúpẹ́ fọ́lọ́ lórí èyí tó bá fún ọ. ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ìjìyà anátọ́lọ́ ń pèsè fáwọn kèfèrí àtàwọn ọmọ náà sì sí ibi wọn wọ náà tó wọn máa gbébẹ̀ lọ gbére òótọ́ nìyí náà ó di mẹ́ta tá a sọ òótọ́ làdéhùn fáwọn mùsùlùmí pé wà lùjẹ́nà òótọ́ ni báwọn ẹlẹ́ṣẹ̀ mùsùlùmí pé ń wọ náà bó ṣe padà jáde òótọ́ ni pé àwọn kèfèrí ọmọ gbénu náà lọ ọ̀rọ̀ náà gbọ́dọ̀ bàyàn lẹ́rù gbọ́dọ̀ bàyàn lẹ́rù nínú ìjìyà tó wà nínú iná olùtútù zamharir kí mo zamharir òtútù ti máa jàm̀má dáyàn yóò fèèzì rẹ̀ pàpà anabi sallallahu alaihi wasallam ó ní iná lọ bẹ lọ́n gbá wàhálà ipò òun sí the problem ọlọ́run wa ni ó dà òun fún ọlọ́jọ́ méjì ní ìgbà kan kó o tú gbogbo gbígbóná jáde nígbà kan kó o tú gbogbo tútù jáde iná àkíyàmọ̀ tún ní èyí tí ò lè yéèyàn ó tún ní ẹni tí ó àìsí anabi wa ní èyí tó bá tú jáde ìjọ tó bá gbóná jù nílé ayé ẹ̀wọ̀ oúnjẹ àti ń bọ́ sínú gbígbóná àti ẹ̀sí mi tó gbóná jù ẹwà ìsanwó ètò bẹ̀rẹ̀ sí káàkiri gbogbo àwọn ọmọ àgbàlagbà dẹ́ńdọ́gbọ́n sí ni báyìí ní ìṣe ara ó ti máa béèrè fún tó bá ti jáde báwọn sì rí ìjìyà kan èyí tó bá gbóná jù iná ló ti wá ṣé ẹ máa sọ pé ilé ayé tóbi fifty fifty five èyí tí ó sì tó bẹ̀rẹ̀ ní kálukú ti yàn rí báyìí níbi àtẹni tó rí orí fọ́ mi nínú mímọ̀ ní àgbẹ̀mọ̀ ṣe gbogbo ẹ̀ ànábì ní ìjọ tó bá tún wá tutù jù ní ayé sallallahu alaihi wasallam ìjọ ẹ̀ náà inú náà náà ṣe wá nínú nǹkan tí ẹ̀mọ́ rògbé iná iná iná iná inú iná tí ó tún wá sọ̀rọ̀ di àìsí kò yéèyàn tó bá sọ wọ́n di àìsí wọ́n wà

kì í kékeré ìjìyà sí ní tí ẹ̀ bá ṣe sáyẹ́ǹsì náà ní wọ́n la ọfi láìsí nǹkan wọ́n kọ́kọ́ sọ ọ́ di ice wọ́n tún sọ ọ́ di liquid padà wọ́n sọ ọ́ di ice wọ́n sọ ọ́ di liquid padà nínú àti àwọn microorganisms máa ń tètè kú ni ọmọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìjìyà níhùn náà just imagine the transitional stage ọlọ́ndàkùn gbogbo tí ó sọ ọdọmọ náà ọlọ́mọdé ọrọ̀rùn fún wa ọlọ́mọdé àwọ̀ná ọlọ́run wí nínú Qur'an nínú Suratun Nisa ọlọ́ni àwọn tí wọ́n gbà ń gbọ́ tí wọ́n sì ń ṣe dáadáa sanùkílóhun jẹ́nà àmọ́ wọ̀ jẹ́nà kì í tún ṣe pé lábẹ́rẹ̀ àwọn akérèmọdò ń sàn tí wọ́n máa bó ti wá rí yẹn ṣùgbọ́n kẹlọ mọ̀mọ̀ dájú ipe ọlọ́run ṣàdéhùn àmójúkúrò fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ mùsùlùmí tí wọ́n bá jẹ́ ẹni tí ọ̀fẹ́ bọkún ọ̀sọ́ọ̀tì mọ̀wáṣídì àwọn tá a sọ lẹ́ẹ̀kan páwọn náà wọná àdéhùn bẹ lọ́dọ̀ ọlọ́run ipe pẹ̀láàánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ wọ́n ṣàánú àwọn mùsùlùmí tó ẹgbẹ́ wọn bá ṣẹbọ nínú ọ̀nà tó lọ tún wá lè ṣe fún wọn ni pé àwọn tó máa ń bá yẹn bẹ̀bẹ̀ náà àwọn náà ó bá wọn bẹ̀bẹ̀ tó fi dá kí ẹ máa bẹ láwùjọ mùsùlùmí àbí kó láwọn mùsùlùmí tí wọ́n tún dáa jù ọ́ lọ máa ṣe pọ̀ pẹ̀lú wọn kó máa rẹ kó gbìyànjú kó dáa jù ọ́ jẹ́ kí àwọn ọ̀rẹ́ dáadáa ni wọ́n máa bá ṣe ní ìgbà tí wọ́n bá wọ náà ọlọ́mọdé wọ náà àwọn yìí náà wà ní ọlọ́run ara wa lélẹ́yìn kì í kí ìṣẹ́bọ̀ dàkùbà àtàánù rẹ̀ lẹ́yìn táwọn náà bá wà jẹ́nu nẹ̀ta ọlọ́run sì gbà ọmọ mi tó bá rí bàbá rẹ̀ inú náà wà ní ọlọ́dà kù sàánú bá ń jọ bàbá mi òun jẹ́ ọlọ́kọ́ mi tọ̀ṣe olókọ́ mi lójú ọ̀nà yìí ọlọ́dà kù bá yọ ọlọ́run sì gbà bàbá mi náà ni ó bẹ ọlọ́run fọ́mọ rẹ̀ الذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين àti bàbá àtọmọ tí wọ́n jọ ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́run la kó wọn pọ̀ ní o bọ́lá bẹ́ẹ̀ kó wọn pọ̀ sí alhakọ́nà bíi nzọ̀rọ̀ iye tàwọn a kó wọn pọ̀ sínú kẹwàá tó wọ́n dàlù kìyàmù àwọn ọmọ tó ń bẹ̀rù lé lórí ọlọ́run wa sọ wọn dáadáa la ilaha illallah wọ́n ní ó fi dáa jùlọ bá ti wí alámi ló wí bẹ́ẹ̀ o igbe àwọn èèyàn dáadáa ṣàfáàtù ṣẹ́ẹ̀fì ìlà àwọn èèyàn dáadáa tí wọ́n ṣìpẹ̀ àwọn náà lè dá ṣìpẹ̀ àfitọ́lọ́ ọba aláàbá yọ̀ǹda fún wọn ṣùgbọ́n wọn ṣìpẹ̀ dáadáa a mọ́ rọ́fà yìí mọ́sálásí ọlọ́mọba ń ṣàánú rẹ̀ ẹni tẹ́ ẹ̀ mọ̀ bí bá ọba yìí máa ń wá mọ́sálásí àṣírí tọrọ rẹ̀ àyè máa jalè yìí máa ṣàtẹ́tẹ́ wọ́n bá jókòó lẹ́yìn máa géèmù géèmù géèmù géèmù lókùdúró rántí ọlọ́run ẹ́ hàtà àǹsọ́kùn zikiri wà kóńtùn minhum tọ́pù ẹ̀kọ́ rí gan máa sọ rántí ọlọ́run kò ní rántí máa ń pe zakat owó rẹ̀ ọmọ abẹ́ lọ́wọ́ rẹ̀ báyìí la ilaha illallah wallahi ogun ẹni máa yọ zakat ẹ bá kí ẹni tí sọ́dọ̀ ẹ bá kí ẹnìkan ní forty five million lọ́wọ́ ló ti ní ìsìn one million fifty thousand òun náà ní ọyọ one àti wọ́n kó lẹ̀ wá ní lára àdúró owó èṣù sì gbàgbé ojú gbà wípé kílò ló gúnlẹ̀ ogun forty three thousand seven hundred fifty thousand irú rẹ̀ torí pé kò ìyọ̀ zaka wọn wá kúlẹ̀ lórí ọgbọ̀n wọn kó ẹgbẹ́ yẹn kan olówó kúlé lórí ṣùgbọ́n wọ́n wáyé tó ń fẹ́ra nǹkan twenty thousand wọ́n yá sí ọ̀dà sí wọ́n wọ́n fẹ́ra kiri kan wọ́n yá sí ọ̀dà sí ṣùgbọ́n ọlọ́run bá ń sàánà kò yóò gbàgbà ìmọ̀ pín five thousand one hundred pẹ̀lú ìmọ̀ sí twenty thousand fún òun dá lọ́dún yìí ètò tí gbé sàkáyì bó ti ń sírò wọ ara tiẹ̀ agbóyè tí olóhùn dá wọ̀láyà mọ́mọ́ra wa ọmọ ọmọ ọmọ ọlọ́run bá sàánà ẹ̀ẹ́dẹ́jọ́ jẹ́ dèdè rẹ̀ náà lápadà yọ ọlọ́dọ́kùnmọ́ ṣọ́ọ́lẹ́ jọ wọ̀ náà ṣùgbọ́n kò ní kó mọ́tẹ́lẹ́dí ẹjọ́ ń kírun ẹjọ́ ń bẹ̀rẹ̀ ẹjọ́ ń ṣe gbogbo ẹ̀ ẹ lè bá bẹ̀bẹ̀ jẹ́gbẹ́ yóò tún dájá ló ẹgbẹ́ wọ́n ṣe lówó díẹ̀ bá wà fẹ́rẹ́gẹ́ píù wọ́n lè máa pè sí gbogbo nǹkan tó ń gbé yẹn tí ń yá lọ́ba sákò mọ́sálásì ta ni wọ́n mọ́ bá bẹ̀bẹ̀ ẹ dákun àti wí gbọ́dá fi mọ́ kò ṣe bèèrè torí pé ọmọ náà bá ará àlùjànnà sọ̀rọ̀ ará àlùjànnà náà ti bá wọn sọ̀rọ̀ báyìí ti dìnà tó sẹ́wọ̀n pé ah, ọlọ́ọ̀kú ní í ṣe àlùjànnà sọ́fù firdaus arshur rahman iná náà asfala sáfìlì ní tó jìnà jù ṣùgbọ́n àbẹ̀ iná hùmá ṣìjà síbẹ̀ náà ọlọ́run jẹ́ ni mo gbóhùn ara wọn tí ọlọ́run ṣe ni ṣùgbọ́n ọlọ́run ní í ṣe ọlọ́run ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́run ti ṣe rọrùn fún adélẹ́gbẹ̀gbẹ́ ìmọ̀ àwọn èèyàn ti ta wọ́n ti ṣe pléènì tó lè rin eleven thousand seven hundred and kìíní kan kìlómítà in one hour gbọ́dọ̀ ẹ bẹ́ẹ̀ tíyàn bá lè fò débi kan in one hour kí lè fẹ́ sọ nípa títí tọ́lọ́wọ́n bá aláwa fẹ́ jó rọrùn lálùkìyàmù àwọn mùsùlùmí tó máa ṣe dáadáa tí wọ́n ṣẹ́bọ́ ṣùgbọ́n àwọn àwa wọn ọ̀dá tán wọ́n wọ́n náà tọ́lọ̀ ọ̀bá ti forí kan látàrí ṣùgbọ́n tí ó jẹ́ jáde òun làánú ọlọ́run ẹlòmíì wà ló tó wájú ọlọ́run ọlọ́run ni mí ní túnà àṣírí rẹ̀ ọyá máa là jẹ́nà ọlọ́run adúrú ẹ̀ṣẹ̀ yìí àní ọmọ lọ mo ti bù ọ láṣìírí látàyè ìníjọ́ hàn èmi mo bù ọ láyè ìníjọ́ hàn lẹ́yìn. àwọn kan wà ọlọ́run kan rán létí iṣẹ́ dáadáa kan tí ò rántí fóun ti ṣe rí bí irú sọ́ọ́ẹ́bù bìtọ́kàn ẹni tó mú cardboard ẹni ọ̀pọ̀lọ́dọ̀ kò ṣe rọrùn fún ẹ̀hẹ́n irú ànúnù ṣùgbọ́n ẹlòmí ọlọ́run tó kọ́kọ́ lọ ń bẹ̀ kọ́kọ́lọ́ ọmọ bí tí ń rí ọlọ́run àfẹ́ náà fún ọdọ́kùnmọ́jà ọwọ́ náà ọlọ́mọjà o ala wí nínú suratul nisa ọlọ́ni inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́lọ́wọ̀n ní foríjì gbogbo ẹni tó bá ṣẹbọ ẹlẹ́bọ wọ̀ná yọmọ gbébẹ̀ lọ gbẹ́ni tó bá Allah subhanahu wa ta'ala àbí lẹ́yìn tí yẹn bá wọ náà tọ́kọ́lọ́ ń jẹ́ wàá jọ ọ̀hún kú ńbẹ̀ kó forí jìn èèyàn lọ́n dákun gbogbo ẹ̀ṣẹ̀ wa ètò kéré ètò tóbi tí ọjà tọ́ sínú iná lọ́n dákun forí jìn wá o wọ́n ti dáa lè débẹ̀ mọ́ ọlọ́run fi wá wọ àjẹ́nà kò sì ṣe ṣiṣẹ́ rẹ̀ láàfin wò ó kọ́lọ́n dákun ṣe rọrùn fún un assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.